ẹ̀lẹ́ ń bẹ̀ o ẹ kú bójú ọjọ́ ti rí láàyè bẹ̀ o hmm. ṣe ẹ̀rọ tútù ṣe ẹ̀rọ yẹ ẹ̀yin tẹ́ wà nù yìnyín ṣe ẹ̀rí yìnyín ọ̀pọ̀lọpọ̀ gba la máa ń ṣe àdúrà ṣe ọlọ́run má jẹ́ ká ṣe àdúrà ṣe ẹlòmíì yóò mọ̀ fi ayé aláyé tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ káyé òun dàbí ti lágbájá kọ́rọ̀ òun dàbí ti tàmẹ̀dù hmm. àdúrà tí ó yẹ kéèyàn mọ nífura kéèyàn tó mọ ṣe ni o ẹ jẹ́ ń fún yín ní ìtàn ẹbí kan ní ráńpẹ́ ṣé rí ọkùnrin yìí ó rẹwà léèyàn ó dùn wò lójú ìyàwó rẹ̀ náà a àpọ́nbépo rẹ̀ wọ́n bímọ méjì àbí mẹ́ta ń gbà náà ilé aláyọ̀ ọ̀kan ń ṣiṣẹ́ ìjọba ọ̀gá níbẹ̀ ìyàwó rọra ń tajà wẹ́rẹ́wẹ́rẹ́ ládùúgbò ọjà náà sì ń ta ilé aláyọ̀ typical good family téèyàn ó fi mọ ọ̀tọ̀rọ̀ ni ṣe mọ̀ pọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ń rírú wọn títí ẹ̀ ò dùn tó yóò mọ̀ fọ ọlárú wọn tọrọ yóò mọ̀ fàyè wọn tọrọ ṣùgbọ́n ńgbà táyé ò yí bírí ọkùnrin yìí níbi tí ó ti ń ṣiṣẹ́ wọ́n fàyè hàn bẹ́ẹ̀ o ó jókòó lé nǹkan ni lórí rẹ̀ bá yí orí rẹ̀ yí wọ́n gbékágbéká ràbàràbà láàrin pàǹtọ́jú ẹ̀ àwọn ẹbí dé àwọn ẹbí léyàwó kò ń lé léyàwó kò ń ọkùnrin yìí ara rẹ̀ ò yá ṣùgbọ́n owó ti ń wọlé owó ń wọlé ńgbò yá tówó ò wọlé mọ́ tọkùnrin yìí kú owó ò wọlé mọ́ àwọn ẹbí wọ́n ṣe ràbàràbà náà wọ́n padà bí wọ́n ti wá nígbà tó jẹ́ pé tó ń dún tó ń dún yànmùyànmù ó ti tán ó wá kú ìyàwó ìyàwó náà ràbàràbà gbogbo nǹkan yìí ìyàwó ṣàìsàn àìsàn yìí gbò gan-an títítí tó fi jẹ́ pé wọ́n gbé padà lù wọ́n ni ẹ wá gború ayé òun ìgbà tó ń dùn àwọn tó ń rí wọn nígbà tó dùn nígbà tí gbogbo ẹ̀ tó tó sẹ̀bọ̀n bí àṣà àwọn faransé wọn mọ̀ fọ ayé wọn tọrọ ẹ mọ̀ fi ayé aláyé tọrọ ó dàbí ó kì í jẹ̀bú ni òṣàdẹ́njẹ́ ń dàbí onílé yìí ń tójú onílé yìí rí ṣó o mọ̀ o mọ̀ ń tójú onílé yìí ó padà tún rí lọ́la ṣó o mọ̀ o mọ̀ ká mọ̀ fi ayé aláyé tọrọ àfọlá alágbájá tọrọ àfọlá àtàmẹ̀dù tọrọ ṣáwọn jàǹdà bì ní àbí wọ́n jẹ́ jésù táàmù ọ̀fọ́lá wọn tọrọ ẹmọ tó wà nú àkọọ́lẹ̀ tí wọ́n tójú wọn padà rí gbẹ̀yìn ayé wọn ni ṣẹ́yìn tọrọ orú ẹ̀ ni èèyàn mọ dípò táàfin mọ fi ayé aláyé tọrọ ẹ ṣe jẹ́ ká mọ tọrọ káyé tiwa kórí bá a ṣe fẹ́ wájú ọlọ́run àwọn àfáà kan àfáà kan a mọ ṣàdúrà fún wa ńgbà táwa ń kéke wọn a máa pe yá ti arísíkò arọ̀gáàdà mínkò lè mọ̀ káàní àní gbogbo ibi tí ire wa bá wà òǹfà kó mọ̀ fà wá kó mọ̀ fà wá náà lọ pàdé ẹ̀ àdúrà tó yẹ kéèyàn ó máa ṣe nù mọ́ fàyà aláyé tọrọ o ẹnìkan ó kàn kan sórí Facebook ó ní ah God when God when rẹ <laughs> àánú rẹ ṣe mí o mọ when tó wà níwájú lòun àbí o mọ why àbí o mọ how tó wà níwájú lòun àbí o mọ tó ti là kọjá ṣé wọ́n fẹ́ là kọjá ni hmm? o gbàdúrà kó là kọjá nítorí bẹ́ẹ̀ ẹ mọ̀ jẹ́ a máa fi ayé aláyé ká máa fi tọrọ ẹ jẹ́ ká máa gbàdúrà kí ayé tiwa kó rí bá a ṣe fẹ́ n tá a fẹ́ ńlọ́lọ́run ó ṣe fún wa o nínú ọdún tuntun ó jẹ́ àǹtí mo ní ewé fún yín lónìí o. Ure o, ure kàbìtì ọ̀dà àbọ̀rán.